بن عبد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكد تفرح الخير وارفع بالخير وارفع عن والد بن رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا إذا رفع فضل بين أصابعه وإذا سجد فضل أصابعه رواه عن رضي الله رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحابته أجمعين فيما يبدو قرأنا حديث أبي هريرة والحديث التالي هو حديث أبو سعيد الخدري مالك بن سنان الأنصاري رضي الله عنه أبو سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا رفع رأسه من الركوع قال اللهم ربنا ساعتين كلمة اللهم ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وقرئ ملء السماوات وملء الأرض فيقول الحمد ملء السماوات فهذا يكون خبرا للمبتدا وإذا كان ملء السماوات يكون هذا كونه حالي ذلكم الحمد ملء السماوات فكلا الوجهين يقرأ به فتقرأ بهما فتقرأ ملء السماوات فتقرأ ملء السماوات والأرض وملء ما شئت من شيء بعد tí ànábì sọ́nà sọ́nà tó bá débi òkú kí máa wí gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìrun tọ́lọ́run ń bà ní ta bá kí bá náà bá ti ṣàlàyé kò tó fẹ́ nìkan tó mà tó níkàápá láti kọ́ wọn ti ń kírun wọn á lóun fẹ́ máa kí bó ṣe wù ú nígbà tó yẹ pé àṣẹ ti ń bẹ látọ̀dọ̀ ànábì tó ní sọ́yìn òun kàmá àìtùmú ọ̀sán. mùsùlùmí tó bá ní làǹkà tó bá fẹ́ ọmọ ọmọ dáadáa àbí kó mọ ọmọ ọmọ yìí tí ó kún kábù tó ṣe. ànábì ní ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí níbi tí mo kí. sọtẹ́ bá dìde lórí òkú ọ̀hún nísìnyí ìtò ẹ̀kọ́ wí lẹ́yìn sẹ́mi àgbọ̀ ìdá ètò ti gba wájú bẹ̀rẹ̀ wọ́n ní aláhùnmá rọ́bànà lákìlá ìdí tó fẹ́ dàrú máa ti ka bí ìtẹ́lẹ̀ wọ́n ní àdísà àbúrò rẹ̀ tó wọ́n fi sí tó ní rọ̀bànà wà lákìlá sọ̀rọ̀ yẹ́ pé méjèèjì lálẹ́ wí wọ́n sì wí fún wa pé àǹfààní máa ń wá lọ́nà méjì mẹ́ta àǹfààní tí máa ń jẹ́ kí àfọ̀dà sí i wọ́n dà fún ògbébi tó gbébi lọ ní sọ̀rọ̀ kẹrà láti lọ́sẹ̀ tó lọ. ìgbé máa ń jẹ́ kí àfọ̀dà sí ní kí tí mo fẹ́ wí lọ́tẹ̀ yìí kì í sì ṣe tí máa ń dàrú àti pàápàá tó bẹ̀rẹ̀ ní kí èèyàn máa wí lọ́nà méjì yọ jẹ́ kí èèyàn máa wí ní tí mo fẹ́ wí lè kọ́ àfọ̀dà sí. ìbá ti pọ́n ẹ̀ lẹ́nu kódà gba mi tó bá di gan pé tó bá ń pè tó bá gbà pé tó bá rántí níbo mi ọ̀wà lè ráńkà kejì sí kò iṣẹ́ kéde o ìṣègbà ìbá rí pé ọmọ wà nínú mi yẹn tó máa parí torí mo náà lọ́nà bá fà yàtọ̀ sẹ́ni pé ọkàn rẹ ti rọra fún àbótí tó gbòdì sí àbótá dáńgà gbogbo rọ àwọn kan اللهم الله سبحانه وتعالى وسبحانه ربنا ولك الحمد كذا لكن اللهم ربنا لك الحمد so àǹfààní yẹn ṣùgbọ́n nínú nǹkan tó ṣe bí wọn láti bẹ níbi ìwà kọ́sọ́nà ànábì ànábì wa fún wa máa ń wí síwájú sí eléyìí ziyada ìmáàmù mùsùlùmí ọ̀sìyájọ́ ti ṣe kàn ẹ̀sìn sí ni nígbà tó yẹ pé kìí ṣe kọ́ta owó tilẹ̀ ó lékún ni ipe anábì àwọn orí báyìí kọ́dà àdìsàn fún sẹ́yìn kò ní ìfọ́nà dà pé mo fẹ́ ṣàlàyé dára mọ́ ìyàtọ̀ sí ìtakùnà tó ń sọ láti fi ti bọ́wọ́ lẹ́yìn tó wá dìde lórí orúkọ ṣùgbọ́n ìpá dìde lẹ́yìn orúkọ ní ìsìn àwọn àfààlù kò líyà àbí àmàlù kò líyà ìsọ̀lá àtìwọlá tí ń kà ṣẹ́wọ̀n pé àti kà síwájú pé a sì ti débẹ̀ bó o ní ó ti sọ̀rọ̀ lẹ́yìn tó wá dìde àwọn fìrìkì yá àtìlẹ́ àmà àmàlù ti ti kọ̀wé líyà òun ní ká wí nǹkan kí la máa ń wí tá a bá dìde lórí ọ̀pọ̀ Rabbana walakal hamd Rabbana walakal hamd Allahumma Rabbana lakal hamd tí wọ́n lè wúlò pọ̀ pé Allahumma Rabbana walakal hamd فعن فاتي جامو بيت ما شبه ربنا ربنا ولك الحمد أكيد لكم عشان بنا بيا الله شيء سلام ولا ما شيء سلام ولا ما ما يبي هو من السماوات يدي أبيو قوام سما كما بديك دين دين تي أبيو سما ريج الله وسيبابك فين وملء الأرض àti lè dé ilẹ̀ tó kúnlẹ̀. Ṣẹ́ni àjẹsà òjì sílá àmì ẹni tó bá lọ bá náà rẹ̀ ẹ̀ lè fún ẹni tó sọ pé mílẹ̀ àṣàmà wá ti wà mílẹ̀ láàbù. Ẹni tó ní lẹ́kẹ̀lú àmì Hamdu wájẹ́ mílẹ̀ àṣàmà wá ti ìròyìn inú. Ṣùgbọ́n ọgbẹ́ tí kì í fẹ́ kú, wọ́n kú lè dé ààyè tí ń bẹ ní sánmà méjèèje mò ń sọ hálù wáró ní ọpẹ́ mi ni ìyóò pé ó sì ní ìtumọ̀ tó kójú gbọ́dọ̀ gbajúmọ̀ tó mọ̀ tó. Gbogbo ọpẹ́ mi ò dèdè báyìí. Ọpẹ́ tí mo fẹ́ kó jẹ́ dèdè báyìí. Ẹni ó sọ pé Subhanallahi wa bihamdihi ẹ̀hẹ́. Adàdà fún èyí, wọ́n rí lọ ọ̀rẹ́sì. Ọ̀sìnà ń ta ọ̀ṣẹ́ wọn rí dáadáa kẹ́. A lè fẹ́ni tó bá sọ pé wọ́n bá ẹni tó ní Subhanallah rárá kí ni ìyàtọ̀ wọn eléyìí ọgbọ́n ṣùgbọ́n lọ́rọ̀ àmì tí mo ṣe lẹ́ẹ̀kan mo ṣe ní nọ́mbà ẹ̀dá tó dá mélòó lè dá bá fi sọ nọ́ọ̀nù àti jíǹsù ẹ̀dá ọlọ́run òun kan kọjá billions bí kí làwọn jíǹsù kọjá billions àwọn ọ̀sán náà ṣé kí ó yé wa èèyàn rèé tàbá wọnú èyà ṣàwọ́ sínú òwà àdágáwà nínú pẹ̀lú káwọn mú àjìnáàsì àjìnáàsì àjìnáàsì àbámú èyà ta mú ẹranko ẹranko tó rí ẹ̀ṣẹ́ aláwà ti wa àwa èèyàn náà rí ọmọ jẹ ṣùgbọ́n kákà mú nínú àwọn ẹran tá a máa ń bá gbé nílé gẹ́gẹ́ bí ewúrẹ́ àbí ògúnkọ ẹni so hmm, mo fẹ́ mú lẹ́mù táwọn èyí ṣe mọ̀ pé bí èkó fẹ́ family náà gbogbo àwọn èyí kan fúnra wọn àti kó àjọ sábẹ́ òkè láti wí ṣe special náà ni àbí tàbá wòye ojú rẹ lọ àwọn kan àti wọ́n jọ àgùntàn báyìí tàbá kú lórí tiwọn ká tún bọ́ ẹ máa lọ spèṣì èkúté gan èkúté òkété ehoro ẹgbẹ́ ọ̀gbọ́n spèṣì kẹ́lẹ́ láàrin náà tó lọ ká tó mú spèṣì àwọn cockroaches ọ̀nà àwọn tá a wá ń mọ̀ àyíká rẹ̀ lórí àtẹ̀táàdì onígbé ẹni tó ṣe àwọn fúnra rẹ̀ jùlọ lẹ́ni tí ò léwu bá a ṣe wòye subhanallah wa bihamdihi. عدد خلقه ورضا نفسه وزنة عرشه مقدار كلماته ولكما يا يا والدك رضي الله عنها يقول لي وروي سبحان الله وبحمده tánà bíbí lọ mọ́sálásí tó fi dé àríwá bá ń bẹ àríwá ni kí lọ sí látàwọn ó lọ ṣe tẹ̀sílẹ̀ wọn kò bẹ́ẹ̀ sọ fi yẹ anábìrin wa ní سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومدار كلماته ولقد قلت أربع كلمات أكثر مما كنت فيه أو فيها منذ الصباح إلى الآن متوبر بركة تي ويتي بهذا الرب وقلت تجول لهم بكي أجب تواس سبحان الله بحمده شو لك مليون أو لك Subhanallah ọjọ́ ìrìn dè Subhanallah kódà kó fast kó lè ka mílíọ̀nù for two hours. Ìní wọ́n ti wí ìwú ewu. Ṣùgbọ́n ìdí àwọn ní Subhanallah ìrọ̀lẹ́ àti àrẹ̀dà pàtàkì yìí wọlé lọ àti náà àmṣe yìí. Wọ́n ní dáadáa kìlọ̀ àti Nínú lẹ́ta jókòó orí lẹ́ta jókòó iná máa ń kó àwọn kòkòrò tí ń bẹ lábẹ́ ilẹ̀ nìkan àlekàtà èyí ilé ayé ń sìn àti tó seven billion àti lọ eight billion ni billion ní nàmbà yìí rí pé mbà ilé wí alẹ́dà sọ́lùkì yẹ mo ti ṣe billion kìnìyàn nìkan òun náà ló ṣe déédéé ń tọ́lé àdábì wíwá pé mílíọ̀nù sẹ̀máwá ti mílíọ̀nù tábùbí wọ̀ mílíọ̀nù àmà ṣe ìtàn ìṣe ìbá dèdè sánmà méjèèje ẹ̀yin náà lè sì mà wípé sánmà ẹyọ ọ̀kan àlè níbi tó parí sí àti ìmọ̀ àwọn aṣọ méje àti tó wà náà ẹni tí ọba ti máa ṣe náà ká ọ̀rọ̀ nínú ètò láti kọ àǹfààní gbẹ́gbẹ́ púpọ̀ ìsì máa jẹ́ ẹni tí a lọ lọ. sọ ẹni ọgbà yín ẹ̀dú ó wá kéré jù wí lẹ́mẹ̀ẹ́ta ẹ̀wá láàárọ̀ ẹ̀ẹ́. إيمان يروك بظل ما كان طواف سبحان الله بحمده على خلقه ورضا نفسه وزنة ميلاد كلماته هي هو مسيح وسيوك قال سبحان الله وبحمده 100 تي سبحان الله بحمده على خلقه ورضا نفسه وزنة عشر ميلاد كلماته قالوا نفسه تريليون على الجبال ọwọ́ lọ jókòó pa àyè ẹ̀ṣẹ̀ sùwárà lára bí àwọn ìlú hundred ẹni ti chi tara rẹ̀ àsìkò tí wọ́n fi ṣe hundred yẹn tó wá sílò bíi tèmi wàá ṣe mẹ́wàá pé àbíkúṣe twenty sùwárà lọ́wọ́ bí àwọn ìyá rẹ̀ fún èyí ọ̀rẹ́gbọ̀ ànáfsì wọ́n sí lẹ́tà àrùṣe ní ọmọdára kìlìmẹ́tì kò tí ì tán ọjọ́ adédàkọ́ kí ìwọ nígbà ànáfsì èyí tí ó jà ayé fún ọlọ́run zina ni weight kì zina ẹ̀dùn ọ̀nà ọlọ́run kú dára lára ṣe ní oṣù kò ní wéètì náà kí ni wéètì mọ́sálásí wà ah, ẹ̀dá ah, náà ẹ̀ tíráì àwọn ẹnjìníà dà àná ẹ̀kọ́ ṣe rí ká tún á lọ kí ni wéètì gbogbo táǹkì yìí ah, kí ni wéètì gbogbo Kwara state àbíkájú Ìlọrin wéètì gbogbo Kwara wéètì Nàìjíríà wéètì ilé ayé sùn á nù owó ẹyẹ abẹ́ sánmà ẹyọ kan náà wá ní àdàdà kálíkì wọlé wọlé sí wọn zina ta àrùsì àrùsì Ọlọ́run sì rí gẹ́gẹ́ bá nàbí ti júwe rẹ̀ tá a bá mú kùrùsíyù tá a bá sọ sínú rẹ̀ ó dàbí pé a mú kọ́ìnì sí orí ilẹ̀ òkú tí kankan òun bẹ desert tí wọ́n fẹ́ máa rí èkó láti bí báyìí ìyẹn mi gbọ́dọ̀ síbi tí ọkùn bá yẹn tábà kó sẹ́wà méjèèjì papọ̀ ọkọ̀ náà fi kúnra wọn àwọn sọ sínú kò sí òun náà fi pa amú kọ́yìn àsọ sínú desert ìyẹn mi kú lè ìmájì kí a ní zinata amṣi ọlọ́run bí lè dé àlàáfíà sí rẹ ti tó subahana láì mo ti ṣe ọlọ́run sì gbà fún yàn bẹ́ẹ̀ tó bá dọ́kà àwọn èèyàn ni ò ní ṣe èmi ni subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wọ́n mi dáadáa kẹ̀lẹ́mẹ́tì àǹfààní rẹ̀ ni pé kákan máa ń tàn wí kìí ṣe zinata ó ti bá ní sìn tó gbéjọ mọ́ zinata àrùṣe yìí wọ́n mi dáadáa kẹ̀lẹ́mẹ́tì dèédé bọ́rọ̀ ọlọ́run ti pọ̀ tó ọlọ́run sì lọ́rọ̀ òun kì í tán ìyẹn rí i pé ṣe subhanallah abihamdi yìí ta ni ọ ṣeun wọ́n gbàgbé àti sàtó eléyìí náà gbogbo àwọn tẹ́ kó síbi gbà yà yìí radiation ni mo wọ́n wọ bẹ̀ àwọn bá aláàfo bá sílẹ̀ sọ so bẹ́ẹ̀ náà ni nílẹ̀ asẹ́máwá lẹ́kẹ̀lham inú ọlọ́run dùn sí ẹ̀mọ yìí ẹni tó bá sì rántí ọlọ́run púpọ̀ yóò fa ìfẹ́ ọlọ́run fún yóò sì nífẹ̀ẹ́ ọlọ́run náà ẹni tí ọlọ́run bá sì fẹ́ràn ìmọ̀ rántí ọlọ́run ọlọ́run kà á kún àdákìrí náà wà dákìrọ̀tì. ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد wọ́n ní dèédé ẹ̀kún tó ọba tó fẹ́ ọlọ́run ní dèédé rẹ̀ náà àdúpẹ́ fọlọ́run. àwọn ni àwa yóò ahlẹ̀ sàrẹ́ ọ̀lgínú wọ̀lmẹ́ṣìtì. ìwọ ọlọ́run ọba aláàlọ́ tọ́ sí ẹ̀yìn àti ìmọ̀ gbé ga àlùmẹ́jùdù níbi gbọ̀ngbọ̀n ọlọ́run. àhákùmọ̀ kọ́ ọ̀lẹ́lá wọ̀kúlù náà lẹ́kẹ̀ abẹ́dóyìn òótọ́ ẹni tí ẹrú sọ fún ẹ nàbí yunà Muhammad ẹ wà ní gbogbo wa yìí ẹrú rẹ ọlọ́run lẹ́jẹ́ à ń fi ọ̀bùdíyà wa hàn sí ọlọ́run ọba Allah lẹ́yìn náà Allahumma la mani'a lima a'tayt wala mu'tiya lima mana'at. ولا ينفع الجد منك الجد wáàsí ni eléyìí ó sì máa ń jẹ́ kí ìmánì yẹn dúró sí ni ọlọ́run ẹni tó o bá fún ní nǹkan ní òní ẹni tó o bá sì ní kò ní ní kò sẹ́ni tí ó lè fún ẹni tó o bá sì fún kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ rẹ̀ wàhálà yẹn ń fáwọn lálẹ́jẹ́dí mínkẹ̀lẹ́dì èèyàn kan ò lè wá máa sọ pé àwa máa ń jẹ lọ́kì ilé tiwa ni o minka aljaddu ya rabbana ìwọ ló ní ìmọ̀ àfihàn ṣe kò ń gẹ́ lọ́dọ̀ ó túmọ̀ tó gba wájú náà ni àwa máa ń jẹ́ lọ́kì ilé wa ni tí bá dijú báyìí kò sí bá débi competition mi ni màá ń wí ni wọ́n bá fẹ́ fún yàn kẹ́mi náà fún ẹ̀ bàbá dọ́dọ̀ náà náà á tún jẹ́ lọ́kì kiri ń wí wàlá yanfa'u dhal jaddi minka àwọn kan máa ń bìlí pé àwa wà lọ́kì náà tá a bá lọ pé àwa lọ́kì kọ́ ń sàánú wa lọ́kì máa ń mí ni pé bóyá tó tọ́ sí tó kàn dọ́dọ̀ rẹ by chance kẹ́nìkan á bìlíìfù pé by chance lọ́lọ́run fi fi wá mọ̀nà rárá ọlọ́run máa mọ̀ fi wá mọ̀nà olóòjọ́ pé àwọn tó máa ń bìlíìfù nínú lock lock lock lock irú wọn ní ìfẹ́ ṣiṣẹ́ àwọn náà máa ń wá káwọn rówó rí lójú ọ̀nà àwọn náà máa sọ pé mo jẹ lọ́ọ̀kì ni mo jẹ lọ́ọ̀kì ni àbí lọ́ọ̀kì náà kan ṣùgbọ́n láyé ń fa ọ̀dàlùjẹ̀dì kódà kó bá máa ń ní lọ́ọ̀kì nínú fámìlì yìí kò sí lọ́ọ̀kì kan tó lè ṣe ọ́ láǹfààní torí pé lọ́dọ̀ ọlọ́run ọba allah ó ní ìfìyẹn ṣe kò ń gé oríire ń bẹ abẹ́ ọlọ́run àtìmí àtẹ̀yìn ọlọ́dà kò járí ìkóńgẹ́ dáadáa níwájú ọlọ́run láàrin àdàkìyàmù láàrin ẹ̀ jẹ̀mọ́ àwa ẹ̀yìn bá ti ń dúpẹ́ fọ́lọ́n ìyẹn tó ń ti wá sí fún ara rẹ̀ Allahumma lamani alima àtọ̀yìn bí yẹn ti ń sọ ẹ̀ ìyẹn ti ń fi tawhidu rububiyya rinlẹ̀ wa anta fi salat ṣùgbọ́n ẹ̀ńtọ́lọ́ bá fún ní òní ẹ̀ńtọ́lọ́ bá ní ní ní kò sẹ́ni tó lè fún àyà Kùránì yẹn náà sì ni wọ́n ń tú ipa agbára ọlọ́ọ̀ni gbogbo nǹkan ọwọ́ ọlọ́ọ̀ni gbogbo agbára everything wà torí yìí náà ẹni tí ọba tí ì kọ́ kọ́ máa àpèjúwe ń ta wá ń sọ ní pété yẹn bá dìde níbi rúkú yóò kọ́kọ́ wípé sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamd àbíkó ní Allahumma rabbana lakal hamd ó lè dúró bá wọn ṣùgbọ́n tó bá fi eléyìí kún ládàá rẹ̀ ó fi tóbi òun ló jẹ́ pé wa bá kírun ládàá wọn jura wọn lọ. ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد والدان بالتشديد نعم بسم الله قال قال رسول الله صلى الله عليه وسلم أريد أن أكتب على سبعة حاجم على الجبهة وأشار بيده إلى خمس واليدين والخفتين وأطراف القدمين متفق عن ابن عباس àfọwọ́ ibn Abbas náà gba hadith ilé wa ọlọ́run ṣàbáyé sí àtàwọn àti bàbá wọn àdúgbò àwọn aláàrẹ sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé omi tù ọkọ mi láṣẹ inú ẹgbà wa mi alábìnrin ya ayyuhan nas ẹ̀yin èèyàn ayyuhal umma omi náà ọkọ wa láṣẹ ọkọ wa láṣẹ ìyẹn ni pé ìgbárùn nàbí alábì fún àrùn tó ń ṣe dandan wa lórí ó di mélòó jẹmọ wa ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó ń rí wáyà mi pé àmàrọ nàbí yòó amọ̀rọ̀ ànàbì ànàbì ló pa wá láṣẹ ọ̀nà kéèkì tó bá wù kó jẹ́ gbogbo ẹ̀tura wọn ni ẹni tó ní omi ná torí pé ìtọ́lọ̀ bá pa ànàbì láṣẹ ó pa ànà láṣẹ ẹni tó ní amọ̀rọ̀ ànàbì yìí ẹni yẹn ó ń sọ pé ànàbì ló pàṣẹ ṣùgbọ́n ọlọ́run ti fọ ànàbì mọ́ síwájú ọlọ́run bá aláàrin pé máa ká náà yẹn pọ̀ máa yẹn ń tẹ́kù. عن الهوى إن هو إلا وحي يوحى bọ́nà bá ti pàṣẹ ọlọ́run ló pàṣẹ wọ́n á pa níbi ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ́ pé nínú ẹ̀sìn àṣàríhù náà máa ń padà nínú ẹni tó lè sọ pé òfin rè báyìí ní kẹ́ẹ̀tì ṣe. gbogbo ilé ìta bá gbọ́ ká omi tu an asjuda ala sab'ati a'zumi anábì ni wọ́n pa mí láṣẹ wọ́n pa wá láṣẹ anábì pàṣẹ pé ká máa forí balẹ̀ sùjúdù wa eegun mẹ́sàn-án gbọ́dọ̀ kanlẹ̀ eegun mélòó eegun méje ọgbọ̀dọ̀ kan ìzákùnlá fẹ́ sẹ́bọ̀ àti àgúnmí méje ìzákùnlá fẹ́ràn alẹ́ ìjẹbà alẹ́ ìjẹbà yìí kọ́kọ́ tú lọ ìwà padà síbẹ̀ alẹ́ ìjẹbà jabha níwájú orí aljabhatu olóòdà àdísà bó kùmẹ́t àti àdísì mùsíkù sọláàtì wájú orí wa nígbà tánà bí ọ̀hún dárúkọ wájú orí àṣàrọ̀ ilà àǹfì ìmúlà náà mi fọwọ́kà mo ní ìpadà bọ̀ wábẹ̀rẹ̀ mi tó ráǹfààní tó àbẹ̀ ẹ̀kẹ́jì النبي صلى الله عليه وآله وسلم وأشار بيد رأسه wọ́lẹ̀ àtọwọ́ méjèèjì wà á na ọ̀rẹ́nà bìyàdẹ́yì kẹfẹ̀ẹ́ àánà bìyàdẹ́yì kẹfẹ̀ẹ́ níbi tọ́lọ̀ ń bá ti kó nǹkan méjì pọ̀ méjèèjì ò ní túmọ̀ ara wọn ṣùgbọ́n tó bá ti sẹpẹ́rẹ́tì ẹyọ ọ̀kan ọmọ túmọ̀ méjèèjì ọ̀n ti tàbá tó rí yanjú ẹ̀. إذا اجتمع افترق وإذا افترق اجتمع اليد أولي أول سبير التي طرف الأصابع إلى المنكب títí tí ó fi dé igbó tí ó fi dé ìgúnpá ìjìká ìjìká tó tí ẹ bá fẹ́ wá ṣe sùdúùdù ṣé ó fẹ́ jìká rẹ̀ lílẹ̀ eléyìí wọn ni ó wà pé látara sí ànábì ojú àpẹká fún ọwọ́ ni ó náà fi ó fi rí sùjúdù sí kódà ànábì kan ká máa sùnmọ́lẹ̀ ká máa forí ní ìforíkalẹ̀ títí wáìdá nímà wàṣí ni àwọn anáìlẹ rẹ tí ó fẹ́ sùn ní àwọn fẹ́ sùjúdù ó já mọ̀ pé àlùkáfù hùnáàlìkà ẹlẹdù hùnáàlìkà bí máa ná àlùkáfù lóòótọ́ yẹn gùn lànà bí wíṣọ ọkàfù náà ọwọ́ méjì ó di méjì àbí tàbá fi ọwọ́ méjì kún wájú orí ó di mélòó jọmọ́ wa mẹ́ta wọ rúkì bàtẹ́ àti eékún méjèèjì eékún méjèèjì our knees ìyẹn lè pé lè wọ́n bá ṣe sùdúrù tọ́lọ́run gbà eékún rẹ̀ méjèèjì gbọ́dọ̀ kalẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò lékún ọ̀nà ọ̀hún àtúbọ̀ tí ò lè fóònù ẹsẹ̀ tẹ́gbẹ́ ọ̀kan ló lè fóònù ọlọ́run dáhùn èèyàn bẹ́ẹ̀ látara tó ṣẹlẹ̀ tá a sì jọ gbọdọ̀ kí wàá sọ ẹni tí ò nílò owó kankan tó ní mélòó báyìí márùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àti kejì ní àtọ̀rọ́ọ̀tù kọ̀dàmẹ́yìn àtọ̀rọ́ọ̀tù kọ̀dàmẹ́yìn ni àwọn orí ẹsẹ̀ méjèèjì ṣùgbọ́n àdìsá àbúkù méjì ta kàtíwọ́n ti ju èyí wọ́n sọ pé ànẹ́bí nígbà tó bá ṣe sùjú yóò wá kọ orí ẹsẹ̀ rẹ̀ sí kíbla ìyẹn mi pé gbogbo dáńpẹ̀ bọ́ọ̀dù wòye tip nìkan ibi tí ó bá bẹ̀rẹ̀ láti di mufasọ́ọ̀dù um, rẹ̀ bí tá a ti lè pe joint tó ṣe ń bẹ́ nìyẹn bí fásílà rẹ̀ ibẹ̀ ni tọ́ọ̀fù ti bẹ̀rẹ̀ wá ó sì máa ṣe é túmọ̀ máa ẹ wàá fi ìyẹn mi pé wọ́n fẹ́ ṣe sùjúùd ẹ̀kọ́ tó sẹ́yìn. Aha. So báyìí ní ìsìn ẹ fi orí kóńkó ẹsẹ̀ gan kanlẹ̀ kárí náà. Ó ti tó ti mẹ́yìn lára lẹ́fẹ́ irú eléyìí ọ̀tọ̀ tó ń ṣe padà. Ètò tọrọ bẹ́ ṣe. A ní òfin kóńkó ẹsẹ̀ kanlẹ̀. Tíìpù gangan báyìí, ibi dé kan náà wà. Aha ẹ̀yàn kò kọ̀rẹ́ǹtì báwọn ṣùgbọ́n ìwé ní wàá kọ̀rẹ́ǹtì gbogbo ẹ̀ náà ń gbìyànjú láti ṣàlàyé ẹ̀ ọ̀ka fi ilẹ̀ dá tó kílódé náà ṣe gbọdọ̀ ṣe é bẹ̀ torí a fẹ́ sí náà ìjọ tọrọ ẹ̀ bá ti tóbi lẹ́mìí wa àánú mọ̀ òkè ọlọ́mọṣàánú irun náà fẹ́ dé bá ṣe ó kàn bá ṣe òkè ní ìṣèkì anabi ashara ila jabha anabi fọwọ́ kan wájú orí summa qala aljabha wa ashara ila anabi sọ pé ẹ fọwọ́jú orí kan ṣùgbọ́n imú ló wá fi kalẹ̀ láwọn afáfá pín sí méjì nínú wọn àrínú wọn tó sọ tánàbí fọwọ́kanmú yẹn wípé is kí ló máa ń pè supplementary complementary kí lẹ́lẹ́kẹta náà èyí tó wá lè replace ara wọn kí lẹ́ máa ń lò fún ẹ̀yin ní mathematics tí kan bá ti wà substitute orílẹ̀-èdè tẹ̀mọ́ tó ń lò náà àbí ṣé ẹ̀ náà lẹ́ máa ń lò ibi tẹ́ bá ti lo imú ẹni mọ́ kí ẹ̀ máa ń bi orí ọ̀tá ìyẹn náà lọ ọ̀tá ní ìjẹ́ tó fẹ́ mú ju substitute lọ sọ́ọ́tì trinity kan ọba sí ẹ lọ mú wa ṣùgbọ́n pé inter can go kí lẹ́ pè sàn ìyẹn náà tó lọ àṣìná yín wọ́n sì yìí ó dà yìí náà lọ ṣùgbọ́n àwọn a ní pé ẹni alternative súnmọ́ ìgbé their alternate angle àbí ẹ̀kọ́ ipe eléyìí dára ti ló mú ẹ má bọ́nà mọ́ fún orí ẹ wá sì ti lórí nínú ẹni tí wọ́n ló sọ yẹn làbó Hanifa ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò correct a láti sọ torí ìmọ̀ ni ó ti yé bá wọn ní ìsìn kò correct èyí tí wọ́n ń sọ wọ́n ní ìfọwọ́kànwọ́ ànábì òun ni báwọn tí wọ́n ń gbọ́ ọyé kán lè ti gbọ́ ewu wò jágbà tẹ́ mọ̀ yẹn ó débò kò tí ì pé àdíìsì ní ìwá wà bó tẹ́ pé ẹni tó wá fìdí ẹ̀ wọ́n ní mọ́rọ̀ bí yẹ́dì yí ìlà àǹfì yẹn bá yẹjú gbogbo ẹ̀ mọ́rọ̀ bí yẹ́dì nígbà tó gbọ́wọ́ síwájú orí báwọn kan fà lọ sí bó fà á lọ sí bí mo ajẹ́ pàdé bí ń ṣàlàyé pé aljẹ̀bọ̀hátù wọ̀tọ́rùfù àǹfì mìíràn aljẹ̀bọ̀há nígbà náà bí ń ṣàlàyé pé ó ríwájú yẹ àti kóńkó mú yìí àbí sóńsó mú yẹn ibìkan náà méjèèjì jọ wà àkọ́kọ́ àǹfààní nìyí ìdán èèyàn ò ní nírun tó bá mà la ilaha illallah kọ́ wá máa máa gbé wájú orí nìkan kalẹ̀ tí ò fi mú mà àdìsí àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ ni òwúwa muttafaqun alayhi àlà síhà darajati síhà èyí tó fi ga jù nínú àwọn lẹ́bù kéèkà sọ̀hìn tọ́wọ́ bá ti fẹ́ sujúdì fi wájú orí àti kíni kalẹ̀ àti imú rẹ̀ ó sì gbọ́dọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ti ti Abu Hanifa dànù nínú àwọn ọ̀rọ̀ méjì tó sọ nìyẹn ẹ̀yin tó sọ pé tá a bá ti lè lo ṣùgbọ́n Ọlọ́run ti júwe mùsùlùmí pẹ̀lú pé wájú orí gbọ́dọ̀ kalẹ̀ náà àyẹ̀bò ló ti fi tààrọ̀ ohun rọkàn sí máa ń fi wùjọ ẹ̀hìn nínú àtàrí sùjúd àtàrí sùjúd gbàtọ́ wá sọ pé imú náà lọ báyìí ìgbó láti wá rí yìí ṣe àti rẹ asaro kí lè máa rí bìyìn o asaro làwọn èmi ò tí rẹ ni tó yẹ pé ó sùjúdù sùjúdù tí imú rẹ wá di black já bẹ́ẹ̀ ṣe rí mú àfa tó di black yẹn á ó ti fi mú gbolẹ̀ fún ọ rárá kò sí bí èèyàn ti fi gbolẹ̀ tó ojú orí nìkan náà ni máa ń mú ṣùgbọ́n wọ́n ní kí ló dé tọ́lọ́ ṣe fẹ́ bẹ́ẹ̀ nínú ibi tá a kọ̀ kí lárúbáwá kọ̀ kó gbolẹ̀ jù òun ni mú wọn wọ́n ní imú wọn kan họ yorùbá náà wọ́n ní wàá náà àtọ̀ àbá àti bá yanjú ẹ̀ wọ́n ní fi imú rẹ̀ dán ni wọ́n ti yẹ̀yẹ́ rẹ̀ tán yẹ́yẹ́ nìyẹn so yẹn mi pé imú nínú ibẹ̀ ló wà ẹ̀rí tí ọlọ́run tún dá wa ṣe mọ̀ pé tí ń ṣe tún fúláàtì tí wọ́n tún yọ sóńsó tó tún bẹ́ǹdì wálẹ̀ báyìí ah, wọ́n kọ́ wọn ní àwọn tí mú wọn kọ́ kódà nínú ìròyìn lárúbáwá ni nínú dídá wọn tó bá ti wá ń bá a lọ imú gbọ́dọ̀ kanlẹ̀ ẹni tó ẹ bá wá rí ti ń ṣe bẹ́ẹ̀ kò kírun nìtúmẹ̀ ẹni tí ó bá ti fi imú kanlẹ̀ ò kírun tó o bá kírun lẹ́yìn ìmáàmù kan tó o ṣúọ̀ pé kò fi imú kanlẹ̀ kò síbẹ̀ ṣe fẹ́ méje torí tí ìrun tí sùjúdò bá ti pé rákà yẹn ò pín nìyẹn tí rákà yẹn ò bá ti pé tí ò sì san padà irun yẹn ò sí nìyẹn ọlọ́wọ́ mọ̀ iye àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ti kọ́ dán kò sírun ẹ̀sì gbọ́dọ̀ jámà kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó já bá dáadáa ń bí ta ti lérò lẹ́yìn náà àṣàrọ̀ bí jabhati ànábì fẹ́ ká fi wájú orí kalẹ̀ ǹjẹ́ dandan ni ká wá gbórí lé iyẹ̀pẹ̀ gángan àbá lè síbẹ̀ náà masala tó tún tẹ̀lé yẹn ǹjẹ́ àwa tá a bá wé láwàní abẹ́ni tó lo nose mask àbí obìnrin tó bojú ǹjọ́ gbọ́dọ̀ ṣí ojú yìí tá à ń pè ní hasrul wajihi wíṣókè àwọn afáàmì ó pè ní kashful wajihi masala méjì nìyẹn masala alákọ̀ọ́kọ́ òun ni kí nǹkan máa bẹ láàárín ojú wa wájú wa ati kí ni o àti yẹ̀pẹ̀ kí nǹkan máa bẹ àwọn akpẹ sọ́nà méjì nǹkan tó ṣe pé yọ́ọ́ máa bẹ ẹni tí ń kírun dìde àti jókòó àti kò ní bá a dìde àti jókòó papọ̀ ẹ̀ẹ́rẹ́ yìí tí ò ní bá a dìde àti jókòó papọ̀ onírú ń ta tẹ́yìn púpọ̀ náà fa àná ní kò sí rí wọn sallallahu alayhi wa sallam tó délé àwọn anas ẹ bá ń wáyè kan kí n kírun fún yín àbáwọn ti ẹ̀ náà tọrọ tọrẹ gbà wá ẹ̀ bí ọ̀nà méjì ilé tiwọn àbí ọlọlé ẹlòmíì obìnrin wa ní dọdáku kírun fún wa ń bì kan káà náà kírun bẹ́ẹ̀ ká máa jọra àwọn atúbẹ̀ ṣe wọn tẹ̀ nǹkan bá nàbí wa kírun eléyìí ni pé as-salatu àbí eh, kí la máa tún pè é eh, sùjádà àbí kí la máa ń pè é kò sí àìdá eléyìí ni ò jẹ́ ká ní pọ́blẹ́mù pẹ́ ń forí balẹ̀ kan rọ́ọ̀kì wọn lẹ́nu ìkan wọn mọ́sálásí ní ah la ilaha illallah kìí ṣe mọ́sálásí tí wọ́n ń bí o aláàrán lárúbáwò bẹ̀rù ọlọ́mọ ní kí ló dé ó tẹ ẹ bá forí kalẹ̀ mọ́sálásí wọn báyìí ah yóò sì ṣe tìǹ èèyàn ìrántí ọlọ́mọ láti jọ́ lòun ò sì fẹ́ lọ mọ́kà àwọn ọmọ ní àná. Ah, àìmọ̀ kò sí tí èkó bá yàn ó ní ànábì nìyẹn nígbà tí ó ṣe sùjúdù nílẹ̀ lẹ́tùn kọ́dìrì ó ní wọ̀lọ̀ kọ́dìrọ̀ àìtù ní asjúdù ọ̀sẹ̀jẹ̀tù fífi ní ní ìjọ tí ànábì tí àwọn ọ̀tánà ní ò tètè mọ̀ bóyá ìjọ yẹn nílẹ̀ lẹ́tùn kọ́dìrì àbí kì í ṣẹlẹ̀ lẹ́tùn kọ́dìrì nígbà tí ó wọra rẹ̀ nítorí rántí tójú ó jẹ́ òní pé inú àrọ̀fọ́ la náà fi forí Ah, án tọ́mọ̀ pàdé kò wọ́n tẹ́sí rí gbogbo àbáyé bóòlù àdìfẹ́sì tọ́lọ́wọ́ agbárùn gbogbo àwọn báyìí ìyàtọ̀ ń bẹ láàrin tí ń dìde pẹ̀lú yàn àti tó ṣe pé kí ni o òun ilẹ̀ ẹlẹ̀ lọ́wà bí píkṣọ̀ ṣe burú tó yẹn jẹ̀ máa wà tẹ́ bá ti sọ píkṣọ̀ sílẹ̀ ẹlẹ̀ tẹ́ ń tẹ́ mọ́lẹ̀ kò sí wúlò kankan fún kódà kò ní problem ẹ pọn lé mọ́nù òun làwọn àfáà ṣe máa ń gbà ipe tán bá ya nǹkan eh, à ń sọ torí mọ̀ ni tán bá ya nǹkan sí ara ẹni tẹ́ ẹ fi ń kírun ọ̀bàrún yín jẹ́ nígbà tí ọba ti ṣe pé kí ni o orí ẹgbẹ́ kọ́ torí tẹ́ ẹ bá gbé kọ́ lẹ pẹ́lẹ́ eléyìí ni alimami Hajar Asqalani àwọn sọ nínú tírà àwọn Fathul Bari nígbà tó ń sọ pé nínú ọ̀nà tẹ́lẹ̀ ní yẹ̀yẹ́ nǹkan kẹgbẹ́ sílẹ̀ lẹ̀ yẹn gbogbo bí kíní ìṣe rí tó tàbí kí ló ti wà yìí àti ìyẹ́ rẹ̀ báyìí ìjọ tẹ ẹ bá ti gbégbé mọ́ fọwọ́ kàn mọ́ fọwọ́ kàn ẹ gbé sókè ẹ ti ń pọn lẹ́nu òní bẹ́ẹ̀ ní ìsìn gbogbo ẹ̀ gbogbo àwọn nákṣù tí wọ́n ṣe sí tó bá jẹ́ pé ìkẹlẹ́ bá a ṣe gbé e síbi pé ká máa tẹ̀ mọ́lẹ̀ tá à ń lọ lórí òun kò sáǹfààní ṣùgbọ́n jẹ́ máa sáàtún àmọ́ ìyá àmọ́ kí òun lórí ẹni tó ti táìgà bí ọlọ́run bá aláàtì sàánú wa nídìí láti padà síbẹ̀ òun mọ́ sáà máa kí òun lórí ẹni tó ní adìẹ àbáwọn nǹkan ẹ̀ rárá even though tá a bá kírun lórí rẹ̀ jẹ̀mọ́ kò sí problem owó mọ́sálásí lórí táìgà lórí ẹni bó ní ọ̀húsùn bílẹ̀ rẹ̀ ṣètọ́nà ọ̀jẹ̀ ó sì jáde kò ní problem èyí tí ó ní problem ní pé tó máa gbé e kọ́ à ń sọ nítorí ìmọ̀ ni o ìyìn sọ pé ẹ máa ṣe tán kí wà ní. torí gbà wo la tó fẹ́ correct mistake nígbà tí a bá nà bá àwọn èèyàn lé lórí tẹ́ ẹ fẹ́ kú ya nǹkan tẹ́lẹ̀ ibà bá sọ pé yagi yẹja yagi ya àwọn nǹkan kẹjú kọ́ máa ya àwọn nǹkan lọ àwọn nǹkan sì ń yà ó dáa ju ya lọ. tí ó tún fún ṣùgbọ́n ẹ mà ní ìpìlẹ̀ ìgbẹ́ ń tá a fẹ́ mú níbi tá kí wọn náà pé kí nǹkan kan ti wà lọ́wọ́ ń bẹ̀ ya nǹkan kan síbi aṣọ rẹ̀ ó sì sálámù ó sì wọ aṣọ yẹn dànù ó ní kí ni ó tàmátìlùhù alhatsni nǹkan yàtọ̀ sọ ohun sáà ń wúwo náà lórí irun ni ìyìn sì fẹ́ nǹkan tí ó di connection mi àtọ́lọ́n kí la fẹ́ sọ nípa ẹni tó yẹ pé gbogbo ògiri mọ́sálásí báyìí tó wọ́n fi kírun tó wọ́n sàmọ́ ka oríṣiríṣi ni ọlọ́run kọ́ sànù wa tó ń dáa ní kí gbogbo mọ́sálásí free free ẹlòmíì jẹ́ ọba máa sùn mọ́ ọ̀la ló síná ọba ti wọ mọ́sálásí mi báyìí yọ kà á pé onímọ̀gbà tí ó ti yí orí pò níwájú tí ó máa wò ó lọ láì ẹlòmí ayáta kùsì ni wọn kọ ọ gbọ́dọ̀ ọgbọ́ ìfọ́nláàkì wọ́n yẹn fi ṣe design ẹ̀yọ kúrò àkọ́kọ́ ni pé in tí ti bá wa máa múùbù kò sí àpẹ ẹnu lọ́dún àfà pé tó bá jẹ́lẹ̀ ẹlẹ̀ nìkan ẹ wà àlègbórílẹ̀ èyí táwọn àfà pín sí méjì lórí rẹ̀ òun náà ní nǹkan tó yẹ pé ń báyàn mú àfà kan bẹ yóò wá máa gbọ́ èyí tó yẹ pé tó ọ gẹ́gẹ́ bí láwàní gẹ́gẹ́ bí nose mask gẹ́gẹ́ bí o ó ti bá ní ìsìn bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí nìkọ́ọ̀ kí náà tó ń lò àwọn tí wọ́n máa ń bojú ogun kí ń pè wọ́n tó lo mask ó ti bá ní ìsìn irú àwọn ẹ̀yìn ọ̀nà méjìlá àfa pín sí ń bẹ àwọn àdíìsì tó wá lórí rẹ̀ èyí tí ó lẹ ló fi ń pọ̀ jù kò wá já lè sọ pé ìkankan ló tọ́jú bẹ́ẹ̀. àrínú àdìsí lọ́wọ́ pé ẹ̀gán kírun lọ́wọ́ ọ wá síbi díẹ̀ lẹ̀ lórí irun níbi iwájú orí ẹ̀ ọ wá ń fi ẹ̀gbẹ́ kalẹ̀ kó yẹ pé kí ara ẹ̀ mà owó láwà ní ọ wá fi díẹ̀ lẹ̀ ànábì kan lọ bá lórí irun ẹ̀ ó kàn bá a fà á kúrò gbádìí yẹn lẹ̀. èyí tó fi fẹsẹ̀ múlẹ̀ jù nínú àwọn ọ̀rọ̀ ó ní ìṣesí àwọn sọ̀hábà méjì ìṣesí àkọ́kọ́ ó ní pé àwọn kan lọ lè bá nàbì wọn láti sallallahu sallallahu alaihi wasallam ilẹ̀ wọn ń gbóná gbogbo gbádùn yìí ni inú oorun náà náà ó ti ilẹ̀ yìí máa ń gbóná wọn ànábì ọ̀wá sùn kankan mọ̀ ẹ̀ náà làwọn kan wá pé ìgbà táwọn nǹkan gbóná máwọn èèyàn tánàbí ò sọ̀rọ̀ yìí ṣé kò míì pé ànábì ọ̀fẹ́ kan ṣe ni ẹgbẹ́ yẹn lè rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn aṣẹ́ méjì kan wà gẹ́gẹ́ bí ó ti wá lọ́dọ̀ imam muslim níbi àdìsẹ́ anas ibn malik ó ní ana ahaduhum yaani sahaba yabsutu thawbahu min shiddati harri thumma yasjudu alayhi hadith muslim eléyìí ṣe mọ̀ pé àdìsí ẹ̀ mọ̀ kú fún àlà anasi ṣùgbọ́n aláwọ̀ hukmu rọ́fà torí pé káàna ahaduhu wàáwù lẹ́yìn mú sọ̀hábà àwọn sọ̀hábà tí ẹ bá gbóná yóò yọ aṣọ bá yọ tẹ́lẹ̀ yóò ṣe kí o yóò gorí lé nínú aṣọ rẹ̀ tí ń kí eléyìí sì kò fẹ́ẹ̀ jọ bí n tó wé mọ́rí ṣàhẹ́ ṣùgbọ́n kì í ṣe kó tẹ́lẹ̀ fúnra ara rẹ̀ náà tẹ́lẹ̀ aṣọ rẹ̀ ni yóò kàn fà á síwájú bóyá èèyàn wọ agbádá nísìn mo fẹ́ forí kanlẹ̀ bóyá gbogbo aṣọ tó wà là ń dè mára aṣọ yẹbẹyẹbẹ tẹ́lẹ̀ wá rí kó lọ síbi sùdúdù wo kíní ìgbóná tó bá sì dìde yóò tún tẹ̀lé e àkọ́kọ́ nìyẹn èyí tó tún wọ́n súnmọ́ ó ní ọ̀rọ̀ títí ẹ fọwọ́ Hasan al-Basri eléyìí òun ló fẹ́ fẹsẹ̀ múlẹ̀ dùn nínú àwọn ọ̀rọ̀ yìí tó ń pé jù nínú àwọn ọ̀rọ̀ wọn ó ní alhassan al-basri qala kana معذرة so alhassan al-basri kọlọ máa lékún ìkẹrẹ fún wọn wọn ní kana ashabu rasulillahi yasjudun àwọn sàábẹ ànábì máa ń forí balẹ̀ wà àìdíhìn fi síyáàbì tí òtútù bá mú gẹ́gẹ́ bí àpèjúwe aṣọ ọwọ́ wọn mú bẹ́ẹ̀nu aṣọ wọn wọ́yẹ́sìdùdù rọ́jùlù mínúhùn àlà àmàmẹ́tìhì wọ́yẹ́sìdùdù mínúhùn rọ́jùlù wọ́n dà tó tútù bá mú ga tán ti wé orí pé àlọ́ kírun tó bá dìgbò súnlé àmọ́mà òun ni kó wé kí ni jàmáà bí kó wé láwà ní àṣepé tàbára wọn ti ń wé láwà ní bẹ́sìn ọ̀ bá tiẹ̀ jẹ́ pé kápò ẹlẹ́sìn wọ́n rẹ́ni fi jọ o ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ṣùṣù ká èwo ló kan tiẹ̀ ń bẹ̀ ìwọ tó rí kankan wé kan àwọn ẹ̀dá ń wé lẹ̀ ṣé ẹ̀ lè wá máa wé àbí kí ẹ sọ pé dandan òun ni súnà ibi tí wàhálà dénú ṣùgbọ́n kí wọ́n wé lọ́wọ́ àníyẹn kò sí láì dáa ẹlòmíín sì lè so mọ pé torí pé ń tíráàbù yẹpẹ̀ wọ̀ wọ́n lórí àlàkùlẹ̀ àdánsà ń gbé tán bá wá wé tán bá fẹ́ kírun hàn nítu náà wọ́n wà á forí kanlẹ̀ bá pẹ̀lú láwà nínà láàrin yẹn ó lè kú sí méjì láwà ní tí yẹn bá rí tó ti ń wé ẹ mú láwà ní kankan wá ń bí àwọn ní kan àlọ́gbẹ́ tó bá ti wé pẹ̀lú design rẹ̀ imú rẹ̀ ò lè kanlẹ̀ o ẹ bá mú kan gbé kan ẹ ní láwà níbi tí ẹ bá rí láwàní irú èyí tí ẹnìkan máa ń wé òun tí ó tóbi àwọn nǹkan tó wà mọ̀ ọ́ pé yóò fún ẹ̀yìn tó máa yọ lórí àbẹ́ dédé náà ni kò ní ìdíkẹ́sẹ̀ tó máa tú yóò tún padà síbẹ̀ tó bá forí kalẹ̀ tí mú rẹ̀ ò ní kalẹ̀ irú yẹn kọ́ ṣùgbọ́n èyí tó wé táyọ̀ bẹ tó rorí fi kalẹ̀ tí imú rẹ ló sì kalẹ̀ kò ní ìdíkò tú láwàní rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó lo nose mask ṣùgbọ́n bá a ti wá sọ pé tọ́fẹ́ tó lọ náà sọ bóyá ó ń sí tí ò fẹ́ kó bẹ́ẹ̀ lómi àfi ń bẹ̀rù àwọn kankan tí ó kó sí mú ó ti bá ní ìsìn tó lè lò ó irú ẹni yẹn lè lò ó bọ̀ tí yóò wá sí ìjọba forí kalẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ní ìsìn ipe àrínàṣù tó pè é léèwọ̀ ṣùgbọ́n ìṣesí bíi méjì ọ̀fẹ́ júwe tẹ́yẹ́yá ipe wọn lè gbà tó pé tó súnmọ́ tòsí ni pé wọ́n á máa ṣe tí situation bá wà rántí torí pé àwọn tí wọ́n ń kírun tí wọ́n ń tọwọ́ bọnú aṣọ yìí ìṣesí kan ló fà ó kí ni ìṣesí yẹn òtútù mú wọn ni ẹni tí ó sì ń tẹ́kì nílẹ̀ nígbà tí ó forí gẹlẹ̀ à ilẹ̀ ń jó ní o tó bá gbórí ó lè ṣe wájú orí ẹ̀ wọ́n lè ẹ̀jẹ̀ máa ẹ̀ ẹ́ rí i pé tí situation bá fa ìyẹn lè ṣe ṣùgbọ́n kí ẹ̀ wọ́n mú bóun máa ṣe gbogbo ògbà àfààní khurujan minal khilafi yustahabbu tarku báwọn sókè tá a bá fẹ́ kó sínú wàhálà kí ẹ má sí ló fi dáa jùlọ ṣùgbọ́n téèyàn bá wá ṣe é kò sẹ́ni tó lè pè é léwọ̀ nítẹ̀mí wá ń wí òní pé nígbà tó ọba ṣerú ẹ̀ tó jẹ́ pé dìkan lọ́fà kẹ́bí obìnrin tí ń bẹ láàrin àwọn èèyàn kò sì gbọ́dọ̀ yọ kí ní lójú yóò kírun náà bọ̀ tó nìkan bá dá kírun níbi tó ti fọwọ́ balẹ̀ ọ̀yọ́ wàá dé ẹ̀jẹ̀ máa ọkùnrin tí kíláà wí sí ń sunkàrà tó bá sín báyìí ọlọ́mọ ẹgbẹ́ gbogbo aná látúgbé lọlé ó sì lè sí mú bọ̀ irú ẹni bẹ́ẹ̀ fílẹ̀ ẹ tún mú mi wá ẹni tó ẹgbẹ́ owó láàrin lọ sóde ọba dé ọba gbé kí n jẹ mọ́tú láàrin ìmí sí rákà kan ọba fílẹ̀ síbẹ̀ tí ò ní dí lọ́wọ́ kó ní kí ni fi kalẹ̀ ìmú rẹ̀ o tí ó bá ti dínwó ẹ̀yọ́ kò mẹ́rẹ̀ eléyìí ni aljabhatu wá ìṣàrọ̀tù nàbí ìlà àǹfíhì wálé adẹ́yìn àtọwọ́ méjèèjì àlàyé tọwọ́ méjèèjì ó ní pé láàyò fàríjù bẹ́yìn àyàdẹ́yìn hálà tùjùdíhì máa ń sókè. Okay. nígbà tó o bá ti fẹ́ fòkẹlẹ̀ o ní ṣe ọwọ́ báyìí náà bal yadummu bayna asabi'ihi bal yadummu bayna asabi'ihi ọwọ́ kó owó yẹn papọ̀ àǹfààní ìkó owó papọ̀ ni pé ọwọ́ rẹ yóò lè kọjú sí kíbla bọ́dé yẹn bá ṣe ìkan lọ sí north ìkan lọ sí bo ẹ lọ south òun ni al ní ìgbà tí a bá fẹ́ gbé kalẹ̀ láàrin yẹn a ní di kùúkù tó yẹ bá ìdí kùúkù náà lélẹ̀ kí ẹ wá di ẹ̀ṣẹ́ ní ìgbà tí ọba fẹ́ ṣe sùjú àìbámọ́ ẹnìkan wá lọ súnmọ́ mi báyìí bá láà anta amama rọ́bìk wájú ọlọ́run rẹ lọ náwó rẹ kó ṣiṣẹ́ òfòdó ẹlẹ́ẹ̀kẹta arúkìbàtẹ́yìn arúkìbàtẹ́yìn arúkìbàtẹ́yìn ó ní oríkún méjèèjì eléyìí náà sì le pàápàá jùlọ gbogbo ará láti mọ̀ túmọ̀ rẹ̀ méjèèjì gbọ́dọ̀ kanlẹ̀ ẹni tí ọ̀bá rẹ̀ kò gbọ́dọ̀ ṣe sùjúùd tí ìbá ẹgbẹ́ yẹn ń ṣeré báwo ni ó ṣe ṣe sùjúùd tí ò ní forí kanlẹ̀ àti ètò pírẹ́sọ̀ ṣé kárí o bẹ́ẹ̀ kọ́ ń fi àjẹyàn ìfi àjẹyàn lélẹ́yìn ọ̀jẹ̀ ẹ̀ẹ́dá wò lẹ́ẹ̀kan sí afẹ́ wò yìí ẹ súnmọ́ yìí dáadáa. tọ́ bá wá fún yàn five minutes eléyìí ẹ pé ẹ̀jẹ̀ tinú padà sí i sọ yàtọ̀ sí gbọ́dọ̀ ń fẹ́ dáadáa fún wa gan ìfìyàjẹni kí èèyàn ní kó má fi orí kún kalẹ̀ ìyẹn ń gbé punishment ní ọrùn oróyàn ẹsẹ̀ oróyàn ọwọ́ oróyàn ọlọ́run wọ́n máa já alọ́lọ́hùn aleikum fi dín ní haraj ọlọ́run sì kó wàhálà bá ń jẹ sí bákan náà wá àtọ̀rọ̀ fíl qadamayn àwọn orígun kókó bọ́ọ̀nà tí wí tó ń tó ẹsẹ̀ ẹsẹ̀ wa ọmọ kan yóò àpò náà àfi kalẹ̀ ìmáàna àwọn àfi hadith Abu Humayd fi tù ipe ẹsẹ̀ na náà kọjú ẹsẹ̀ kébìlà lẹ́ẹ̀kan sí ó yẹ wájá ti ń sùjú dáadáa so tí gbogbo ẹ ó pè tí gbogbo ẹ ó pè náà hmm. ẹ tẹ bá ti ẹ mọ ẹ náà allahu akbar abi.

straight náà ni ó kọjú sí eléyìí ni wọ́n ń pè ní as-sujud mo ti sọ wáyé ní ìsìn ní ìsìn kò ṣe báyìí kò sì ń ṣe báyìí à ń bọ̀ lórí ẹ̀ fáwọn èèyàn láti ṣàlàyé ṣe báyìí ni ó kọjú sí jẹ̀mọ́ so ibi tó kù tá a fẹ́ kà ní ìsìn máa ń jẹ́ kí àti sùjú àti abíyá rẹ̀ tó bá fẹ́ ṣe sájídà tó bá ti ṣe yìí ni ṣé bá ní ìsìn nílẹ́bù pé a nípa bíyá mọ́ra wọn lẹ́ẹ̀kan sí sujud so a sì nínà jù kí a má bàa máa jẹ wá eléyìí ọ̀dà torí pé nígbà náà èèyàn mọ̀ pọ́ ní ẹ̀ fine ẹlẹ́ẹ̀kejì tó tún kún ó ní pé ńgbà tá a bá fẹ́ fi ọwọ́ wa náà mo ní ká má ṣe é báyìí eléyìí ó ti kúrò ní kíbla báyìí tó ti yé ó kọjú sí kíbla ó ní. ní ìgbà tí òtútù bá wá mú síláì dá kó ṣe pé àfẹ́ tó bẹ̀ àbí tá a bá ń bẹ láàárín àwọn èèyàn tá a bá ń bẹ láàárín àwọn èèyàn tó yẹ pé ó lè máa rọ̀ wá lọ́rùn láti rí ìfẹ́ ẹbí àpèjúwe nísìn tẹ bá ń bẹ láàrin àwọn èèyàn máa pẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi ká ṣe sùjú àtijọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara náà àyà á fẹ́ lọlẹ̀ a sì fẹ́ jẹ́ kí ààyè ń bẹ lábẹ́ yìí kò ní dáa kémi ṣe báyìí yọmọ ògbé ustaz ustaz ẹlòmí ṣe pé mo kàn ṣe sùúrù fún ìrìn wà láì sípò tèmi ju ti ń lọ sọ nǹkan lè gbé kájú alẹ́gbẹ̀ẹ́ ara wọn. sọ wọ́n dà tó bá padà délé mú kí ọwọ́ wa kan orúkún ọwọ́ wa kan orúkún nígbà tí àwọn èèyàn ń kọ̀m̀plé fánàrí sọlá àmì sọ̀rọ̀ ìpè àwọn ìmáàmù wa máa pẹ́ lórí sùkúrù gbogbo mi a sì láti nà dáadáa yóò wà máa pẹ́ wọ́n ní ànábì ní ìsẹ̀rìnù òbèrú kábí fáwọn sókè kò tó bá ti kó pẹ́ sún ọwọ́ rẹ̀ díẹ̀ kò sún má bí ìpẹ́ erókún kò sún má bẹ́ẹ̀ díẹ̀ kó lè sàánú ara rẹ̀ tòyẹ́ pé tí ìbá ti sún mọ́ báyìí pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wa ti nà tán ọ̀la ìjọ tí mo gbà lọ pé ten minutes ó fẹ́ ṣàdúrà lọ yóò pè nínú yóò sùn ọ̀ òun pé wàá sùn mọ́ ìbẹ̀rù díẹ̀ so ẹ rí i pé bàtà fẹ́ sùjúdù sí a ṣe ẹ̀hẹ̀n a ṣe báyìí sùjúdù sùjúdù lè yọ̀ dáa torí pọ́nẹ́bí kódà níbi ìjú àlìsà vacancy tó bá ṣe sùjú ìtàn wọ́n ní tó bá tí ó bá rọ ṣáàt ewúrẹ́ tó wá fẹ́ gbà ní ọwọ́ ẹgbẹ́ máa ń rí ìgbàgbà nígbà míì nígbà míì yóò rí gbà bí ẹ ṣe báyìí so ìyẹn mi pé ewúrẹ́ náà bá ga ó lè wọbẹ bára mi ti máa ń ṣe ní ìgbà míì ní àdìsí kò kọ́ ọ́ sí ni tó dájú pé ànábì máa ń fa òyí kánà yìí jẹ́ fi bẹ́yìnà tàní yẹ́dìhì wá ètìhì ànábì máa ń jẹ́ kí àlàfo àyè bẹ láàrin abíyá rẹ̀ àtọwọ́ sallallahu alaihi wa sallam so dé lẹ́bùn wá ní pé kódà ń gbà mí ewúrẹ́ kò ṣe kó pọ́ sí ó ṣẹlẹ̀ o tí bá fẹ́ kọjá yóò ráyè kọjá níbi àárín ọwọ́ ànábì eléyìí wá mú wa lọ sí pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń dárun kí àtẹni tí ó ń kí láàrin ẹrù ẹni tí ó nídìí àtẹni tí wọ́n wọ́n tò lẹ́yìn ẹni tó nídìí ò léyìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀hẹ́ ṣùgbọ́n tí wọ́n ń wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó lè má rí ṣe ẹwà rẹ̀ ẹni tó nídìí kò tún sídìí tí wọ́n ṣe gbọ́dọ̀ máa lọ kákò torí pé wo ní kankan tó díẹ̀ so rádà èyàn ó farabalẹ̀ lẹ́bù pé o ó jẹ́ kí ayé náà mo ti pé lẹ́yìn àti sọ́rí nígbà tá à ń sọ̀rọ̀ sujud a gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ wa kó wá ju bi tí orí wa ṣe déédéé lọ kò tiẹ̀ bá a mú ganá ìjìyà ni náà ń fúnra rẹ̀ nígbà tí fẹ́ tó wà báyìí akụkọ egbe gbé ẹ fantasy àbí ẹ wá ṣe báyìí. yíò náà yóò ṣe ara wọn àwọn àfáwa ni ọ̀nà mẹ́ta tá a mọ̀ ọ̀nà bíi méjì mẹ́ta tá a mọ̀ ń gbọ́wọ́ sí gbàdá bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ náà gbàdá bẹ́ẹ̀ ṣe ṣe báyìí bẹ́ẹ̀ kọ́. a lè lè ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ etí sòtẹ́ yẹn bá lọ báyìí ẹ rí pọ́wọ́ mi ó jìnà sí ibi etí náà díẹ̀ ṣùgbọ́n kò lọ kò tábà wò yóò padà súnmọ́ bíi dédé bíi tọ́rùfù bí àbí kó súnmọ́ ẹ̀gbẹ́ ẹ̀ báyìí eléyìí ni sájídà wa ẹ̀gbẹ́ bí ẹ̀gbẹ́ bí orí mi sì wà ń bẹ̀ wọ́n ṣùgbọ́n kó wá jìnà èèyàn ó pọ̀ ní ìṣà rẹ̀ ẹ̀sìn ńlá ń ṣe ká sì mọ̀ pé bí ẹ̀sìn ó ti rọrùn lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala lọ́fẹ́ fún wa sọ ákà ní ìṣẹ̀yọ̀ kan sí ìṣẹ̀ àwọn àgbà pé fẹ́ ṣọ́ táìmù ká mọ̀ kọjá táìmù wa lè ṣá. Thank أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى وسجد فرض بين يديه حتى يجد بياضه صلى الله عليه وسلم ابن بحينة اسمه عبد الله ابن مالك ابن بحينة إليه جوي أفا صحابني بوتي هو نبي ìwà tán kau dah ọkọ̀ ti ẹ̀ náà ni Ibn Buhayya wọ́n ní ẹbí tí ẹ gùdẹ́gùn ní àsìkò Muawiya ni in tó jọyàn lójú àbí in tó lè lékún ìmọ̀ díẹ̀ nípa àwọn ni pé wọn ó wà nù sí sí àwọn ẹni iwájú kán máa pèèyàn mọ́ màmá rẹ̀ fáwọn àdí tó pọ̀ ẹgbẹ́ ẹjọ́ máa wọn á kàn mọ́ ọmọ pé mọ́ ọmọ rẹ̀ bóyá kó di kan ìdí lè jẹ́ pé wọ́n pín méjì kán wá fi mọ̀mọ́ sẹ́pẹ́rẹ́tì wọn àbí wọ́n fẹ́ júwe kẹ́lé mọ̀ pé hey ẹni yìí o mọ̀mọ́ rẹ̀ ibi ló ti wá o àbí mọ̀mọ́ yìí tiẹ̀ ní dóòrù róòlù tó tóbi gbogbo ẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n ń pe ẹnìkan ní Muhammadu ibn al-Hanafiya Muhammad ibn Hanafiya ọmọ Ali ni radiyallahu anhu ṣùgbọ́n yóò yà ẹ̀ lẹ́nu Hassan ibn Ali ibn Abi Talib Hussein ibn Ali ibn man ibn Abi Talib èyí tí wọ́n jẹ́ tó wọ́n jẹ́ Muhammad ibn Hanafiya torí pé màmá rẹ̀ níbi tó ń ti wá abẹ́já mọ̀ pé kìí ṣèyàwó kan ní tani ni o Ali radiyallahu anhu tí wọ́n máa rò pé àbí kò níyàwó ni àbí kò bímọ míì ni tá máa Ali, dárúkọ ọmọ àní àwọn èèyàn gé yìí mọ̀ pé lọ n'inu àti Hussein lọ nínú àbòsí wọn àfẹ́já mi ti dé ma àwọn méjèèjì yẹn Hasan àwọn ọmọ ọmọ ànábì kí ló tún tí a bá fẹ́ràn èèyàn tẹ ẹ sọ pé ń dọ́gbọ́n ń dọ́gbọ́n ni ó tún sọ ọmọ rẹ ló ọ̀tá rẹ irú gíga ni gbogbo yẹn ó tún wá fẹ́ sọ àbúbákìrì kì ṣe pé lójú àbúbákìrì ló sọ lẹ́yìn Muhammad ibn Hanafiya fi ni màmá la ní lásìkò tiwa náà àsìkò àwọn àfáàgbà gẹ́gẹ́ bí ìtani Ibn Taymiyyata rahimahullah àfáàgbà orúkọ wọn Ahmad ibn Abdul Halim ṣùgbọ́n ìyá wọn olókọ́ bàbá wọn ń kéwú ló kọ́ àwọn náà ń kéwú ìyá ìyá títí ìyá bàbá tó ń jẹ́ E, e, Ibn Taymiyyah bàbá jìnnàjìnnà ní o Ibn Taymiyyah al-Hafid ń bẹ Ibn Taymiyyah al-Jadd ń bẹ àwọn méjì náà ṣe tíra Multaqa al-Akhbar tó jẹ́ ṣáró tí Nailul Awtar ṣe ṣáró rẹ̀ àfáàgbà Ibn Taymiyyah al-Jadd Sheikh al-Islam làwọn náà màmá tiẹ̀ lọ́kọ̀ wọn a wá máa pè ní Majd Ibn Taymiyyah tó gbogbo kan. أخا ابن تيمية أوانا وابي مجدو لوبي عبد الحليم عبد الحليم لوبي أحمد نوان تولو لا ترى نيجو يا لا كوكوي كوسين تابع فوركو أباركو مجد بن عبد السلام عبد السلام مباتي ينجي شما كوسين مجد ابن تيمية شتي وانا لقد هذا كوي ماما اي ماما ابن تيمية يعني أحمد بن عبد الحليم ابن abdulsalam ó ti yé báwa ní ìsìn bákan náà òun náà ni imam ibn taymiya tá a dápọ̀ ẹ̀ wọ́n fi ó kọ̀ ọ̀yá wọn pè wọ́n eléyìí sọ wọn agbẹ́yìn obìnrin tá a bá sọ pé ẹ lọ lè kéwú tẹ́nìkan nígbè afá mélòó là ń pè lóbìnrin ebe yìí ó sì pòdúùsì àwọn tí ó máa jáfà tọ́lọ̀ bá fẹ́ orúkọ yóò sì sẹ́kù àbẹ́ẹ̀rí báyìí náà ibn buhainata orúkọ tiwọn abdullahi ibn maliki kò sí ń bẹ̀ rárá ó sì di pé àrántí bàbá gan mọ́ buhaina àrántí wọn a mọ mọ̀ọ́mọ̀ dá ọkọ rẹ̀ níbòmíì wọn a mọ̀ọ́mọ̀ pé orúkọ bàbá náà sí wọn ní abdullahi ibn malik alimamu alasqalani onígbà ni wọn ní abdullahi ibn malik ibn buhaina yóò àmọ́ dàrú pé ṣé malik gẹ́gẹ́ ń so mọ́ buhaina ni rárá wọn ní ìyá ta ni o ìyá abdullahi gẹgẹgẹgẹgẹgẹ kò ní jẹ buhaina àǹfààní ọmọ ilé kí ó nìyẹn ẹ bá tẹ́lẹ̀ tọ́jú pé ìyá rẹ̀ ẹ má sáré máa pè lọ́mọ àlè mọ́ ò rárá orúkọ ìyá ní jẹ́ ò ọmọ àlè rárá ó lè jẹ́ pé ìyá rẹ̀ ló kọ tó ṣe pé ó sì ní gbìyànjú tó ṣe pé àbúwá láti ibi nǹkan tó ṣe pé àfẹ́kọ́ parí àfẹ́kọ́ parẹ́ máa ń gbà lára. Abdullahi bin Buhayna òun ló wá gbà wá lọ́dọ̀ ànábì pé ìdá sọ́lá àti túmọ̀ àdíjẹ nígbà tí mo ń ṣe demonstration fún yín ó ní lánàbí bá kírun farraja bayna yadayhi farraja bayna yadayhi tó bá sọ́lá lórí ìyẹn wà máa wò ó pé ah, ẹgbà mi sọ́lá yìí ṣé lórí irun ànábì ò tiẹ̀ kí ń diwọ́ pọ̀ rárá ni mo ti wí fún yín síwájú ìdá ìṣẹ́màá افترق وإذا افترق صلى هنا بمعنى إذا سجد كان بمعنى سجود فرج يعني طبعا القرآن لا إله إلا الله طبعا سجود فرج بين يديه طبعا سجود كل الديوان فوق أو تواوي نسي أو أوريجينا غغلاوي ìmáàmù tó bá sojúdù kò ní di ọwọ́ pọ̀ wá di ara pọ̀ báyìí lórí ìran tó ti yé fàrọjà ẹ̀yà yàdé yìí yàdé yìí ọwọ́ rẹ̀ méjèèjì ó ti yàtọ̀ sí bẹ́ẹ̀nà àsọ̀bí ìhì wọ́ọ̀dì ẹ̀jẹ̀ máa fẹ́rọjà bẹ́ẹ̀nà yàdé yìí ẹ̀hẹ́n kí ló fi parí ẹ̀ o ẹ wàá mọbi tí ń wí hátà yàdùdú wá. bayado ìlútẹ́yì tó bá wá separate ọwọ́ rẹ̀ àáfẹ́ máa rí funfun abíyá rẹ̀ àwọn bàbá tó wọ ní kéwú ní ha ànábì ànábì ò ní ran abíyá wípé ànábì ẹ̀dá rẹ̀ yàtọ̀ kò ní ran abíyá eléyìí ọ̀rọ̀ tí ó correct hadithi imam tánàbí sọ pé kí ni o kí wọ́n máa já natful ebótù ká máa já ẹ̀rí pé ó ti dáńtẹ́ nìyẹn ń sọ irú ṣùgbọ́n ẹlòmíì ń gbà mí tó ń torí pa àkàtà fẹ́ràn ànábì kò sí náà fi wèé kéésà sí ìlú bẹ̀rẹ̀ ẹnìkan lára ibi ẹsẹ̀ méjì ni wọ́n ń gbé lẹ́ẹ̀kan náà ṣé ẹ máa dọ́ǹpù ní wọ́n fi ń front dọ́ǹpù ọ̀dà o ẹnìkan lára ibi kò níbòjì rárá ànábì níbòjì ṣùgbọ́n àwọn màláìka máa ń fi èbìbò ọlọ́run máa ní gánṣe yẹn zílò ní zílò hó ṣùgbọ́n kò ní kò jí yẹn ẹni pé kò exist ni bá ti focus lórí nǹkan àbí ìmọ̀lẹ̀ kí ni ṣe ṣùgbọ́n ní rárá tó ẹ bá ti lẹ́nu bí ò ní kò jí kò exist náà lẹ́ sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé òòrùn focus gẹ́gẹ́ bí usaid gẹ́gẹ́ bí tani tí bá ti ń ka sóròtò káàfù báyìí zillun yadhilluhu gbòógì ó sì máa bò ó látàyé rẹ bí ó ti mọ̀ pé wọ́n wọ̀ jẹ́nẹ̀sẹ̀ ọlọ́run kó sáà náà náà wọ́n náà wàá bẹ̀rẹ̀ sí sọ́ra rẹ̀ pé a máa ń rí i pé tí bá ti ń gbẹ́sẹ̀ báyìí àwọn àgbà ọmọ láìka nígbà ìwọ ìwọ ò sí bẹ́ẹ̀ o kí ni wíńsì ìwọ ọmọ bẹlọgbẹ ọlọ́nà kò sànù kódà tó bá ríwọ ẹ̀ gan ọ̀ọ́kẹ́ wọn gbé tọ̀ ṣé èsè pé fìtínà ń bọ̀ torí ìdésù bẹ́ẹ̀ gbé wá fún ọkọ léwu pé àìní náà ó dàgbé mo fámìlì bá nà bí rárá ànáyíká ṣùgbọ́n láyọ̀ sàhábà ọlọ́run já máa mọ eléyìí náà karamatul awliya karamatul awliya so láàrin ànábì ní ìran àbíyáwó ṣùgbọ́n kí náà ń pè ní bayáàbù tí èèyàn wọ́n ní aṣọ ànẹ́bí tó bá ṣe sùjúdù bá ti sọ ẹ̀ àwọn ọwọ́ tí wọ́n ń gbà náà wọ́n yẹn aṣọ débí bẹ́ẹ̀ni bá fẹ́ ọwọ́ mi mo ti fẹ́ lẹ́ẹ̀kan ẹ̀ ẹ̀ lè rí kankan lábẹ́ àfi tí bí tó bá ṣe kí ni o tó bá bẹ́ náà sùjúdù mi rè ó ti ẹ́ ẹ̀ lè rí kankan lábẹ́ àfi tó bá sọ ẹ̀ ṣùgbọ́n ẹni tá sọ rẹ̀ bá débí àbẹ́ni tó ṣe pé ó wọlé kíní mọ́ra èèyàn ó rí bóòlà bí a ti rí àwọn tó wá fi nǹkan kan kù nǹkan fi kú náà ni pé rírí abíátá rí yẹn kìí ṣe gbogbo ẹ̀ náà rí in tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá rọra rí nǹkan díẹ̀ lọ́ọ̀kan téèyàn bá wò díẹ̀ lọ́ọ̀kan ó sì máa dàgbé funfun òun ni bayáàbù tí wọ́n rí kìí ṣe pé wọ́n rí gbogbo ẹ̀ torí tẹ̀yìn bá ti di pé wọ́n rí gbogbo ẹ̀ kò sí ń nìyẹn ṣáàhìn wọ́n fi ń júwèé bá tó bá forí kanlẹ̀ sallallahu alaihi wasallam bí ti máa jọwọ́ rẹ̀ jìnnà sí kí ni o àbíyá àyàfi tó bá di pé situation bá di oríṣe nígbà náà tí ò bá di oríṣe náà tó wá gbọ́dọ̀ fọwọ́ pọ̀ mára eléyìí yóò máa tako ìpìlẹ̀ tá a fi kírun ọkùnmọ̀ lèláhí kọ́ǹtì ibi táwọn tó sílẹ̀ nílé ibi ìdínlá àwárẹ̀ tí ó ní ìbéèrè ní ìsìnfẹ́ kí ìbéèrè yìí kó gbọ́mọ pa tó wá gbọ́mọ ká ní dáhùn rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bá ń sọ́dà rẹ̀ wọ́n náà ni واحد اثنين ثلاثة أربعة خمسة ستة سبعة نعم وعليكم السلام Ahsant barakallahu ní béèrè lẹ́nu sókí ẹgbẹ́ salamu aleykum warahmatullahi wabarakatuh ẹgbẹ́ ilẹ̀ sọ́gbà alẹ́ ṣé igi níbi àdúrà tára bá dárúkọ èèyàn méjì dẹ ní alẹ́ ló lẹ́yìn ọ̀kan dákọ ọkùnrin alẹ́ lóbìnrin níbi tá a bá fẹ́ dárúkọ obìnrin ṣé tó wá débi salamu aleykum tá a rí yàn kan alẹ́ ní salamu aleykum rárá ìyẹn tọ̀ọ̀kì fíyà ní kí mo gbé wọn bá ti ń wí láyà ànábì náà nìyí so ògùn ń ṣe pé o fẹ́ ṣe ìrọ́bù pé mo gbọ́ lárúbáwá ẹ̀rí àwọn ẹni náà sọ ọ̀lẹ́ náà wà gbé wa ah, kí ló dé tàwa yí sàlámù àlékún ẹlẹ́ẹ̀kejì wa ni pé tó o bá sálámà sàlámù àlékún wa rahmatullah ìwọ lè máa rò pé èèyàn kan lọ ń sálámà sí èèyàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó tọ́ àmàláìka náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ sàhẹ́n àhà sàlámù àlékún anábìsí gbé fọ́ọ̀lì yóò sẹ́lì máa là sọ̀hìbì sọlámà sí sọ́hìbù rẹ lọ́tùn sálàmù sọ́hìbù rẹ lọ́sì jọ́ tó bá ń dá kírun tí ò sẹ́ni gangan kọ́ sálàmù àkùsáṣe ń bẹ̀ rárá àmàlẹ́kà ń bẹ̀ ń bẹ̀ ó sì dáhùn sálámà rẹ̀ òun ló fa wọ́lọ̀ dọ̀ọ̀lìnà àmín anábìlẹ́ni tí àmín ẹ bá ṣe déédéé títà ní o ìjọ tó bá ti gbọ́ màláìka kìí ṣe màláìka ọ̀ kìí ṣe túmọ̀ kí yorùbá màláìka náà torí mọ́láàkì yàtọ̀ sí màláìkà báwọn sókè alákún màláìkà kan ẹ máa wo yorùbá iná fi fún ni mọ́láàkún màláìkà kan màláìkà yìí ṣe ẹyọ kan màláìkà jámù o mọ́láàk ẹni bá ti àbíkáyà wọ́túnmọ̀ màláìkà ká sì mọ mú fúrọ́dù rẹ̀ ó ní òní jẹ́gọ́ dàrú àwọn mọ̀lá ẹ̀yẹ́ mọ́ sọ́kọ́ àwọn kí ni o àwọn mọ̀lá yóò clear báyìí so èèyàn nídìí láti sọ pé ọ̀fẹ́ rationalize yẹn bá a lọ number two. aleykum salaam. kí ẹni wá aleykum salaam òun ló correct ṣùgbọ́n salaam aleykum ṣàdúrà fún ọ ni kódà àwọn èèyàn tún ti lẹ́yìn àmì àwọn àmì tuntun fi mí sí wàmí àlékún sàlà tẹ́tí gbọ́rù yìí náà rí so gbọ́rọ̀ àwọn àfikún tó dàrú ni wà àlékún sàlà so ń bìlí gbé àmì ó ṣàdúrà fún mi wọ́n sì ní sàmì ẹ fi ẹ̀ máa kọ́mọ̀ rationalize rẹ̀ sàlámù àlékún wà àlékún sàlà yóò sì gbádùn ayé rẹ̀ bẹ́ẹ̀ number three. Americano. Bem. Ma, bene. Kò sáà dùn àwọn mùsùlùmí tí bárakìlá fikùn kò lè ṣẹ́ràdù àti ṣòrótò ẹ̀ bá pé o ní àdúrà tá à ń sọ pé kò sí ìtọ́lọ́run nígbà ọlọ́run san yín lẹ́sìn irú àwọn tẹ̀m̀bí ìtọ́ dáa ni àdúrà tí ṣòrótò rẹ̀ bá pé ni àwọn nǹkan tí ó lè má mọ ọlọ́run gbàdúrà pọ̀ ṣùgbọ́n tí èèyàn bá fulfill gbogbo ń tọ́ lọ́wọ́n fún tí òwò bá gbà sí déyàn fẹ́ gbà sí ẹ mọ̀ pé kò lè waste ṣùgbọ́n tọ́lọ̀ mọ́ fi tó lè mọ́ fi gbàdúrà pọ̀ ẹni tí ń jẹ haram tí ń jẹ gbogbo ẹ̀ abẹ́ni tó yẹ pé ibẹ̀ ọlọ́run gan kò tí ní trust fọlọ́run gbà ó dùn Allah wa antum muqinuna bil ijaba òkúkọ́ tí ẹ̀kọ́ òkúta ẹni ṣe ẹjọ́ ìkébí náà ṣe ìta ti ń ṣe láti jọ ànábì ní yustajabu li ahadikum ma lam ya'jal ìta ti ń ṣe láti ilẹ̀ ńkọ́ ó ti bá ní ìsìn abẹ́ni tó yẹ pé ń ṣàdúrà ọkàn rẹ̀ ò sí mbẹ̀ òun ló sì pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣàdúrà nítorí ọ̀rọ̀ kan rẹ̀ so àwọn ọmọ wa ní orúkọ̀ bóòlù ni a máa àdúrà tọ́lọ́wọ́ bá gba èèyàn jẹ́ kí ṣòro tó rẹ̀ pé òun láti máa ń kọ́ kí làwọn ṣòro kọ́lọ̀ bá sànfà lẹ́sàn ìbéèrè tó dáa ní pẹ́rẹ́ ti ṣàlàyé fún wa náà number three àbí number four. Àmì wa Thank you ọlọ́run sàn lẹ́sàn ìbéèrè tó dáa ni kí ni àáwí lẹ́yìn ìmáàmù tó bá gbórí dìde lórí rògbò àáwí gbogbo tí ìmáàmù ó wí kí ni ìmáàmù ó wí yóò kọ́kọ́ ní sẹ́mi Allahu liman hamida yóò tún wá wí kí ni o rabbana walakal hamd Allahumma rabbana lakal hamd bó ti wí hun ànábì ní bí ìmáàmù ti ń kírun nígbà yìí náà ti kí òun ló yẹ pàwọ́ ìmáàmù ẹja sànú àti ń bẹ lẹ́yìn wa wọ́n tó wí délẹ̀ ó ti lọ sùjúdù yóò máa dẹni tí ń kírun tó fẹ́ farabalẹ̀ ẹ sì má gbà pé ọlọ́run fẹ́ ká farabalẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ń kírun fún un ẹlẹ́ẹ̀karùn-ún number five. Náà. Allahu akbar. Thank you bẹ́ẹ̀ الضرورة ad المعذرات tubihu al-ma'dhurat gbogbo nǹkan tó bá jẹ́ wọ̀ ìṣesí tá a bá wà lè sọ ọ́ nẹ̀tọ́ ẹni tí tó bá fẹ́ forí kanlẹ̀ tí ó dàbí kó rí rẹ̀ fẹ́ jábọ́ kó mọ̀ forí kanlẹ̀ kó mọ̀ forí kanlẹ̀ so ń gbà yẹn èmi imú láti ẹ̀ ń sọ pé kò kanlẹ̀ ní ìsìn gbogbo ẹ̀ kó mọ̀ kanlẹ̀ kó kàn ra tẹ̀ ó ti yé wà ní ìsìn òun ni situation rẹ̀ àti fẹ́ẹ̀ débi as-salatu murabba'an kí ẹ jókòó tarabbu' nígbà tí bá ń kírun lọ so tó bá rí yàn téèyàn nílé forí kanlẹ̀ tó tẹ́ bá ní ìsìn kò sì sí problem èyí ó kàn jẹ́ kí ti fi forí kanlẹ̀ kó ju ti kíni lọ ti rò kù mo rò pé ẹ̀yẹ so ṣùgbọ́n ẹni tó wá léwu lórí eh, tó bá fẹ̀gbẹ́ kankanlẹ̀ tí yóò bá rí ẹ̀gbẹ́ kankanlẹ̀ kó bẹ̀rẹ̀ ọlọ́run bá ti lágbára ṣùgbọ́n tó wáyé forí nǹkan lẹ̀ báyìí à wàhálà ni o kó bẹ̀rẹ̀ ọlọ́run kó kàn ra tẹ orí lọlẹ̀ débi jẹ́ ọ̀bà lè ṣe dé ọlọ́run sì máa ń ṣe imú wa náà tó máa ń yọjú ara wọn lọ so tí ó bá yẹ púpọ̀ wá lè gbé e kanlẹ̀ rárá kò sí problem kò sí problem ó kàn bẹ̀rẹ̀ orí kójú lọlẹ̀ dáadáa nígbà tó jẹ́ pé sọ̀láàtù tiẹ̀ sọ̀láàtù ahlil a'dhar báwọn sókè. Okay òun ti ní ó ti ní eh, eh, ìṣesí kan tí ò ní jẹ́ kó lè rí ṣe ọlọ́run sì ní mú un lé lórí inshallah number six ẹgbẹ́ sáré dìbò à àánú àti. Thank you. Mashallah ìbéèrè tó dáa ní tàwọn àfáì náà nínú àwọn ẹ̀kọ́ bá ti yọ zakani tí n bá ní rànkúnmí mẹ́rin tí mo wá ní àgbo 39 zaka ò mú ẹ lè sọ pé ẹja gbé zaka rànkúnmí àti káfíṣe dídí ẹ̀ sí dídí ara wọn láyé torí pé jíǹsì wọn ṣe kí o ẹ yàtọ̀ síra wọn ṣùgbọ́n tí n bá ń ta rànkúmí báwọn sókè rànkúmí márùn mo tún ń ta àgọ́ mélòó thirty nine àwọn méjèèjì nǹkan kan náà lọ́jọ́ ní lọ́dọ̀ ṣùgbọ́n eléyìí ní gbé tọ̀ àmà sí àmà jẹ eléyìí ó ń ta ọjà rẹ̀ ni ẹ sì lè béèrè pé ah, ṣé ìwọ̀n gbọ́ ọdún rẹ̀ náà jọ ni bẹ́ẹ̀ ni o àwọn èèyàn fi ń de owó mọ́lẹ̀ tí wọ́n à sọ pé àwọn ń tajà tó wá ti rà àwọn èèyàn sì ń ṣe é dì sí. lọ́mọ èèyàn bá tó sọ pé àwọn fúlàní ṣe ní tòyí ní tí ò jẹ́ ń lé ní kékeré fáwọn mọ̀lú mi tẹ bá gbẹ́ ń tó ní ẹni tẹ fẹ́ lọ fẹjọ́ sùn ló ní o sọ̀rọ̀ ẹ̀ kàn pé tọ́ kí làá wá ṣe àbí káwọn dídí gan máa bá a sí yọ̀ọ́ kàn pé tọ̀ ìfẹ́ ẹ̀yin mẹ̀gínní ga ẹ̀lẹ́ni márùn yìí òun náà wá ń sin gbogbo ẹ̀kọ́ O ti gba líbànú ẹni náà lọ challenge ẹ̀ yóò múra ọ̀ so irú yìí wọn à lè dà á pọ̀ ṣùgbọ́n ẹni tó wá ń tà á so àwa wo èèlò ni mẹ́rin jẹ́ èèlò ni thirty nine jẹ́ ọ̀rùbù tìjára lóde báwọn sókè àwa dà á pọ̀ ní tó wá wọ́ọ̀tì yẹn yóò àyọ̀ zàkàmbẹ̀ ní tó wá wọ ewúrẹ́ àti àgùntàn àwọn eléyìí bó tẹ pé náà wọn fẹ́ yàtọ̀ fọ́tì fọ́tì ni àwọn ìpìlẹ̀ tí wọ́n bí akọ sáfo ni so èmi ò rò pé n tó dáa jù fẹ́ nìyẹn ni pé kó ka àwọn àwọn tó ń gbé nìkan náà àwọn ti jáde yàtọ̀ sí màálùú àti kí ni o àti ewúrẹ́ torí àwọn tí wọn àwọn jìnnà síra wọn ẹ rí i pé kankan náà làwọn eléyìí bá wá tí èèyàn bá kú lóhùn fẹ́ yọ zàká ó lè má fẹ́ yọ zàká èdè tẹ́lómi fẹ́ di gínísìn gbogbo ọjọ́ tí ẹran rẹ̀ bá ti fẹ́ pé fọ́tì báyìí yóò jẹun ní yóò ọ̀la ní three sixty day ah ẹja kọ ẹran kan lẹ́yìn ṣé ìtara ẹni àkókò kóbá rẹ̀ so Ọlọ́run kó ṣàánú wa òyìnbó ni fẹ́ ṣe é gbóhùn sí lọ ọkàn rẹ̀ ni ó ti wá Ọlọ́run kó ṣàánú wa lọ́dọ̀ tí ká fi parí ẹ̀. bẹ́ẹ̀ ni nìkan face mask. aláwọn obìnrin tí ń lo nose cover ṣé ìdájọ́ iná lọ́dọ̀ tí wọ́n padà ti ní pé èèyàn lè má yọ eh, nose cover kì í ṣe nìkan bù <laughs> ẹnìkan gba ẹ kò tí ì mọ lo nìkan ọ̀gbìn ṣùgbọ́n ó ti ń lo kìí ṣe ìdájọ́ kankan náà ó tí ì lo nìkan so ẹni ẹni tí ò bójú rẹ bá wà láì ó ti mú ẹ lára ẹgbẹ́ ìwọ ní kò kí ni gbogbo parí ẹ̀kẹ́ rẹ tán rí ń gọ́ so face cover àbí face mask ò kí ń ṣe nìkan ṣùgbọ́n ẹlòmíì situation ló mú débi ó practice rẹ̀ kalẹ̀ ni pé ṣé wọn tiẹ̀ lè ṣe abẹ́lómi ilé wọn ni kò tí ì ríbi bọ́ ń gbìyànjú tó ọwọ́ wà rú situation ẹ̀ ṣé òun náà bò ní gbogbo ẹni tí ó bá tàti bojú tó nídìí tó èpo ẹni ọkùnrin ló dènà àbóbìnrin ìdájọ́ ìgbé okun sínú ní tí mo kàn wí fúnra ó ní pé obìnrin tó ń lo face mask fúnra rẹ̀ tẹ́lẹ̀ kò tí ì lo nìkan ọ̀bùn sòwò ò lè sọ pé ìfẹ́ káwọn èèyàn rójú torí pé kò kò wọ́n ẹ̀ dàgbò kí wọ́n náà fẹ́ wojú rẹ̀ ṣe nígbà tó ń tra ẹ̀ láti máa bò díẹ̀ díẹ̀ ẹ ṣe rán lọ́wọ́ kọ́dà tí ẹ bá ṣe pé yóò mí ní ìtumọ̀ mí ni ìwọ tó rí o ti lọ pé sísítà mo rí pé ń gbìyànjú ẹgbẹ́ nìkan ọ̀gbìn ṣé kò ní mí ní kankan mí tí ọba ti ní mí ní kankan mí ẹ ṣàlà wọ́n tí ọba ti mí ní kankan mí. سو مرغوم جدا قدامنا والسلام عليكم ورحمه الله وبركاته